matthew orí kẹsàn-án. jésù wọ inú ọkọ̀ ó ré kọjá sí òdì kejì òkun ó bá dé ìlú ara rẹ̀ àwọn kan bá gbé arọ kan wá ó dùbúlẹ̀ lórí ibùsùn nígbà tí jésù rí ìgbàgbọ́ wọn ó sọ fún arọ náà pé. ṣe ara gírí ọmọ adarí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. àwọn amòfin kan ń rò nínú ara wọn pé. ọkùnrin yìí ń sọ̀rọ̀ àfojúdi sí ọlọ́run. ṣùgbọ́n jésù mọ èrò inú wọn ó bá bi wọ́n pé ló dé tí ẹ fi ń ro èrò burúkú nínú ọkàn yín èwo ni ó rọrùn jù láti sọ pé adarí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ ni tàbí láti sọ pé dìde kí o máa rìn ṣùgbọ́n kí ẹ lè mọ̀ pé ọmọ ènìyàn ní àṣẹ ní ayé láti dárí ẹ̀ṣẹ̀ jì ènìyàn ni. nígbà náà ni ó wá wí fún arọ náà pé. dìde gbé ibùsùn rẹ máa lọ sí ilé rẹ. arọ náà bá dìde ó lọ sí ilé rẹ̀ ẹ̀rù bà àwọn ènìyàn tí wọ́n ń wo ohun tí ó ṣẹlẹ̀ wọ́n fi ògo fún ọlọ́run tí ó fi irú àṣẹ bẹ́ẹ̀ fún ènìyàn nígbà tí jésù kúrò níbẹ̀ ó rí ọkùnrin kan tí ó ń jẹ́ matthew tí ó jókòó níbi tí ó ti ń gba owó òde ó wí fún un pé máa tẹ̀lé mi kíá ó bá dìde ó ń tẹ̀lé e matthew ṣe àsè ní ilé rẹ̀ ọ̀pọ̀ àwọn agbowó òde àti àwọn ẹlẹ́ṣẹ̀ ni wọ́n wá tí wọ́n ń bá jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ jẹun nígbà tí àwọn farisi rí i wọ́n bi àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. kí ni ṣe tí olùkọ́ yín fi ń bá àwọn agbowóde àti àwọn ẹlẹ́ṣẹ̀ jẹun. nígbà tí jésù gbọ́ ó ní. àwọn tí ara wọn le kò nílò oníṣègùn bí kò ṣe àwọn tí ara wọn kò dáa. ẹ lọ kọ́ ìtumọ̀ gbólóhùn yìí. ọlọ́run sọ pé àánú ṣíṣe ni mo fẹ́ kì í ṣe ẹbọ rírú nítorí náà kì í ṣe àwọn olódodo ni mo wá pè bí kò ṣe àwọn ẹlẹ́ṣẹ̀ nígbà náà ni àwọn ọmọ ẹ̀yìn Jòhánù wá sọ́dọ̀ rẹ̀ wọ́n bi í pé. kí ló dé tí àwa àti àwọn Farisí ń gbààwẹ̀ ní ọ̀pọ̀ ìgbà ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn rẹ kì í gbààwẹ̀. Jésù dá wọn lóhùn pé. àwọn ọ̀rẹ́ ọkọ ìyàwó kò lè máa ṣọ̀fọ̀ níwọ̀n ìgbà tí ọkọ ìyàwó bá wà lọ́dọ̀ wọn àkókò ń bọ̀ nígbà tí a ó gba ọkọ ìyàwó lọ́wọ́ wọn wọn yóò máa gbààwẹ̀ nígbà náà kò sí ẹni tí í fi ìrèpé aṣọ titun tí kò tí ì wọ omi rí lẹ ògbólógbòó ẹ̀ wò bí bẹ́ẹ̀ kọ́ ìrèpé aṣọ titun náà yóò súnkì lára ògbólógbòó ẹ̀wù náà yíya rẹ̀ yóò wá burú ju ti àkọ́kọ́ lọ kò sí ẹni tí fi ọtí titun sínú ògbólógbòó àpò awọ bí bẹ́ẹ̀ kọ́ ògbólógbòó àpò awọ náà yóò bẹ́ àti ọtí àti àpò yóò sì ṣòfò. Si ṣùgbọ́n nínú àpò awọ titun ni à ń fi ọtí titun sí àti ọtí àti àpò yóò wà ní ìpamọ́. bí jésù ti ń sọ ọ̀rọ̀ yìí fún wọn ìjòyè kan wá ó kúnlẹ̀ níwájú rẹ̀ ó ní. ọmọdébìnrin mi ṣẹ̀ṣẹ̀ kú nísinsìnyí ni ṣùgbọ́n wá gbé ọwọ́ rẹ lé e, yóò sì yè. jésù bá dìde ó ń tẹ̀lé e lọ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ obìnrin kan wà tí nǹkan oṣù rẹ̀ kò tètè darí fún ọdún méjìlá ó gba ẹ̀yìn wá ó fi ọwọ́ kan ìṣẹ́tí aṣọ Jésù nítorí ó ń sọ nínú ọkàn rẹ̀ pé. bí mo bá sáà ti lè fi ọwọ́ kan etí aṣọ rẹ̀ ara mi yóò dá. Jésù bá yí padà ó rí obìnrin náà ó ní. ṣe ara gírí ọmọbìnrin ìgbàgbọ́ rẹ ti mú ọ lára dá. ara obìnrin náà bá dá láti àkókò náà lọ nígbà tí Jésù dé ilé ìjòyè náà ó rí àwọn tí wọ́n ń fún fèrè àti ọ̀pọ̀ ènìyàn tí wọ́n ń ké ó ní. ẹ sún sẹ́yìn nítorí ọmọdé náà kò kú ó ń sùn ni. wọ́n bá ń fi ṣe ẹlẹ́yà lẹ́yìn tí ó ti lé àwọn ènìyàn jáde ó wọ inú ilé ó mú ọmọbìnrin náà lọ́wọ́ ọmọbìnrin náà bá dìde òkìkí rẹ̀ kàn gbogbo agbègbè náà nígbà tí jésù kúrò níbẹ̀ àwọn afọ́jú méjì kan tẹ̀lé e. wọ́n ń kígbe pé. ọmọ dáfídì. ṣàánú wa. nígbà tí ó wọ inú ilé àwọn afọ́jú náà tọ́ ọ lọ jésù bi wọ́n pé. ǹjẹ́ ẹ gbàgbọ́ pé mo lè wò yín sàn? wọ́n dá a lóhùn pé. bẹ́ẹ̀ ni olúwa. ó bá fi ọwọ́ kàn wọ́n lójú ó ní. kí ó rí fún yín gẹ́gẹ́ bí ìgbàgbọ́ yín. ojú wọn bá là jésù wá kìlọ̀ fún wọn gidigidi ó ní. ẹ má jẹ́ kí ẹnikẹ́ni mọ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n jáde ńṣe ni wọ́n ń pòkìkí rẹ̀ káàkiri gbogbo agbègbè náà bí àwọn afọ́jú náà ti jáde bẹ́ẹ̀ ni àwọn kan mú ọkùnrin kan tí ẹ̀mí èṣù mú kí ó yadi wá sọ́dọ̀ Jésù ṣùgbọ́n bí ó ti lé ẹ̀mí èṣù náà jáde ni odi náà bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ ẹnu ya gbogbo àwọn ènìyàn wọ́n ń sọ pé. a kò rí irú èyí rí ní Ísírẹ́lì. ṣùgbọ́n àwọn Farisí ń sọ pé. agbára olórí àwọn ẹ̀mí èṣù ni ó fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde jésù rìn kiri ní gbogbo àwọn ìlú àti àwọn ìletò ó ń kọ́ àwọn ènìyàn nínú àwọn ilé ìpàdé ó ń wàásù ìyìn rere ìjọba ọlọ́run ó sì ń wo oríṣiríṣi àrùn àti àìlera sàn nígbà tí ó rí ọ̀pọ̀ ènìyàn náà àánú wọn ṣe é nítorí wọ́n dàbí àgùntàn tí kò ní olùṣọ́ tí ọkàn wọn dààmú tí ó sì rẹ̀wẹ̀sì ó bá sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. àwọn ohun tí ó tó kórè pọ̀ nínú oko ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ kò pọ̀ nítorí náà ẹ bẹ̀ olúwa ìkórè kí ó rán àwọn òṣìṣẹ́ sí ibi ìkórè rẹ̀